ihe na ahịa erida ọ na ahụ na nọrọ na ekesa erida na-eje eku abekeghị na enyi ni free from riba ẹ̀dàká dára sí ọba ara sí riba ọ̀nà si ọ̀rọ̀ ọ̀rọ̀ àti náà riba ihu na abanu kọ́ sí ẹ̀kẹ̀kẹ̀ yìí lóyìn kó kúrò riba because àṣẹ̀kẹ̀kẹ̀ sí tuta nọ ní ṣọ́ọ̀tì ní báńkì dá di interest interest and kẹlẹ́ mi túmọ̀ sẹ́ kúrọ̀ náà dèdè pé wọ́n á sẹ́ kọ́ mú one million ten bank yà á hàn náà wèé mọ́n nílò mi túmọ̀ sẹ́sọ̀ lọ́mọ tí mo sẹ́sọ̀ láti rìbà hàkìní ọ̀nà ìkọ̀ gẹ̀mú ni. We are are better now ọ̀dọ̀wá náà ní extent of what compromise and everybody have compromised but dog anyi sorry degree of compromise wey compromise wey compromise ko jẹ ní bible salim gbọdọ àndèrè kakọ ẹgbẹ union ẹgbẹ náà ẹrọ kù gbé ẹrọ kù kiri pàhùn náà video club nan ko ni kaka wajen union ma yi eh, ga eh. akida ara ayo na makida lene ni mali jo ka kono je union de ni union ayo hakimi eh, yo biko en hakimi ya nan odan wa zo ko union no mo yo tele ọ̀n tó múlẹ̀ ọ̀ká wọn ẹ́n lukọ̀ ògò ìdá ayẹ òdó àṣọ́gbà inú gbòòrò èyí ẹni ẹkú èyí tí kùdé kùhì ù àkèké tí ìzó ìfẹ́ ọ̀bẹ tó dé pẹ̀lú ẹ̀rọ sọ àná ìwé ìtọ́ ayé rẹ̀ fà kó ẹgbẹ́ náà mẹ́ ó ní ó union níta lè fi ó fi ẹni tó ẹ̀ ema ka ake na amigo ije ake na federalin sorry mechanic wa men na benre ite mi handset orewe tinye kaduna orewe tinye nyagazi umere ahụ union na onirele ah kura eh he strong ihe aba ko fly on ri say that omo no ase vo tungo menwere na daba ìdáná wà ẹ̀ka ọmọ ẹ̀yìn. How? ọ̀gá wọn ní degree of what? compromise and báyìí compromise náà kò mórí èrè as what? as ẹnkátà wọn báyìí náà kò mórí èrè òkè sọ́rọ̀ sọ́ọ̀ dọ̀rọ̀ ìkọ́. wọ́n kẹ ẹ̀yà akórí dòrórí ẹ̀hàn ajẹ́ni dòrórí ìtò yìí wúyẹ kòkó dòrórí ẹ̀yẹ̀kọ́ ẹ̀jẹ̀ dòrórí wọ́n ẹ̀dùn mi rẹ̀ tẹ̀ ẹ̀hú ọmọdé tó ń tó mọ́ anyị anyị gọọmenti anyị monopoli system of government only in Angola, where only few, few are enjoy the resources of the state. Ekorona mane ya, ise ebe ete ana aba aba ete now, okay? Few will be rich and many will be and continue to be in abject poverty. Ó ti dọ̀jẹ̀ kẹ̀nẹ̀ dóun mẹ́fẹ́ bí ìbálòrìn yẹn lónìí ọ̀nàkọ̀ ọ̀tún náà náà nìkan. how could ọ̀sìnyàn see hundred million yóò yí ti signature hundred million sanna kanna fi ọ̀sìn ọ̀sìnyàn dáhùn lóko ẹ̀rọ ọ̀sìnyàn báyìí kò ní ara ìnáni kò ní ara ìnáni ọ̀tọ̀ làgó hundred wù ní poverty. how could the kore nem reuni hand? eh doza don na And now o ti 4 million eh ma ave eh wani we ka ki ho ma e ka ni moto ah ni moto 50 million ah 80 million is ma ka in a in a congregation of suffering 10 million a single soul na to 4 million you can see yeri the rate of carelessness go. the rate of egocentrism wherein how personal selfish egocentric tendencies they may eat in others big one million na na suffer but yẹn na yín mọ́tò ẹ̀ náà tó wà nínú four million.

ati anya na na ezi nne nwere na ya nọnyi anya na ụzọ ine nwere na ya anya na ine nwa adọwụ wa akụwọga bi ma na ya wata dibi ya ni nigeria nda ya ni nigeria ni ìjọri ìdí àbọ̀ mi buhari nyere ncheche náà rẹ̀ ń mọ̀ láì àtàwọn àgbà kó àyàn rẹ̀ nínú ìwé oṣù ẹwọ́n around early early eighties ní na kàn nìkan ẹnna kíkó ẹ̀rọ wọn àti na olóòṣù sójà náà rẹ̀ náà gàrí ikú náà kànga ìdójú ọ̀nà àkùnrin ní jahẹ́ ìmọ̀ ní gàrí sẹ́dí wẹ́ẹ́ ti sá àǹtí sójà náà rẹ̀ mi gàrí ni ọ̀dọ̀ ọ̀ sáwọn náà nìjẹ́ ọ̀tọ̀ jẹ́ ní ndị ogbe gogoroba ka aghọta that's where we are heading to you need me people benefit ka and render bob and render bother impoverished ẹ̀dẹ́ àkókò ní mediocre wọ́n kà bí ní mediocre class ẹ̀fà ẹ̀ta anyin anyi the bourgeoisie abẹ́ àwọn. Then you'll be mediocre. Then you'll be wretched and frustrated. Was frustrated. No way can we take these are uh, symbols of frustration. Moving with tattered collar. They will collar luri. Collar me man two cham cham. Collar we don't do two cham Is it Nigeria? No boy no no. Yeah, well, very contrary to the sources of Nigeria. Yeah. Báwọn ajé nù. abo eke anụ mana ọkaka anyị mana aba na petrol anya ọhụrụ nva nigeria ni gold deposit eze ile ịka nigeria onye all this marble deposit tell onye nkọ na ọhụrụ ebe ile ịka aba na eri geology or geography they tell you that hatayi nkobi state then solid minerals anyị wana abuja na anyị ọmịa ministry solid minerals gbanyọ tụrụ kenda asada na-ekwenye solid mineral na nna dem bịara kaka okuku ahụ iron and steel iron and steel peri feri ebe akwụghị ịghara ahụ gọọmenti nwa egwu ezi hụrụ eke na tata waye daka ikiri nanị eze eze ini nanị and abịsani uh, ma ya nkonyi konyara ọhụụ as a resource and contrast survive e anweke na amanị wee ike ahụ a ma na ya nwụrụ na anụ na ma na ahụ ya dị ihu ya nwụrụ na dị ahụ mfe ya ahụ dịjụ ya ele kwa atụ ka dị <laughs> ẹ̀dẹ́ mẹ́rin òun nìyàn cos nigeria dúdú dídí ẹ̀dẹ́ kàtàtọ̀ rí abẹ́ àrọ̀ oil bunkering ẹni rí tu pipe ọ̀nà kàtọ̀ pipe ẹ̀wọ̀n náà sáwọn náà wúúú million lọ́sàn pa ọ̀dọ́ ẹ̀dẹ́ yẹn ipa gbẹ̀hún ṣé pipe ọ̀nà dọ́gba ní ìhà ni èyí lé àwọn náà yìí tètè ní discourse náà kọ àmì ilé ètò tí wà lẹ́tọ̀ dey discuss more oil well more yẹn wọ́n náà kàkà yìí ẹ̀kẹ́ àárí ọ̀sẹ̀ tẹ́. amẹ́ríkà ẹ̀fẹ́ dé yìí ṣáṣá ẹ̀fẹ́ dé ẹ̀yà ọ̀dọ́ amẹ́ríkà yìí ti àbọ́gbọ́rẹ́ náà sí nàìjíríà bẹ́ẹ̀ ni ẹ̀rẹ́dà kàkà yín rẹ̀ kó ó lè kó àbáwọn ẹ̀ náà tó gbé náà ní ẹ̀yẹ dáfẹ́ kó kú ọdún ẹ̀tọ́ ẹ̀ náà. bẹ́ẹ̀ bọ́ọ̀bù àwọn yàtọ̀ ẹ̀ kọ́sì clear deputy sẹ́nà ìrẹsọ̀ gold wá. afghanistan náà káyọ̀ ní gold àwọn kótó they were disappointed and afghanistan gold ọbẹ̀ kọ́ ẹ̀nà àdá ààyè náà ọtọ́ sanjẹ́ tọ́bẹ̀ ẹ̀yìn kiri kọ́ ya nìyẹn ẹ̀nà ẹ̀tọ́ rẹ̀ dédé fún ìlú nka ẹ̀nà ẹ̀rẹ̀ ni dọ́bọ̀ sanjẹ́ ọtọ́ sọ̀rọ̀ asọ́sọ nka ọ̀nà ìnà nípa kọ̀nà bẹ́ẹ̀ ọ̀nà ọ̀kà kọ̀nà bẹ́ẹ̀ tọ́ táìm ìgbéru dadaru dọ́gba elinu pọ̀kú pọ̀wọ̀ kwado. God, and I, I have never said that I am coming for third time. One Wana wana wana kukumanyoza. Why Kumanyola? ni? Chimpanzee. Why chim One ki chimpanzee of man? Very shapeless individual. Ile ha no bora na ka hakimi ona ko abeta ni nta. Wewe kile yeye. Ndio ni sana wanono. anyị lụ na ikaka anyị kọrọ nwunye nwaamị ịnị awanye nne nne na-ehu ịnị nne nke ha nwaanyị ere onye ọṅụ m ana nchi mara five months ke ọya kwenye m anyị ya ịhụrụ de ne ma nchi ya enyere nwa ifa like ịnị ịnị ya na mana dọtị n'ime otu ene and sịnye nke oge si ihe ebe ere ịnị akwenye nwunye moto na da nwa ọta saa ebe da nwa ọta ere àmà àbí mílíọ̀n sọ́nà rẹ̀ ní kìí náà nẹ́yìn inú mọ́ni iná náà ọbásanjọ́ minister of petroleum on water ni nìdọ́nyì minister of state small minister of petroleum dọ́mọ́tà minister of petroleum dá àárẹ̀ ọ̀mìzẹ́ yìí. then ẹ mẹ́ni lẹ́ wọn náà but ilé àyàmọ́ wọn ni àyìn ìwé ètò náà náà ẹ̀ka yìí you have to. sacrifice the right to wave their money. Any refinery, any department, don know I am. Agwene yẹn wà náà mú kọ́rọ̀ yìí nkùmùdí. Bẹ́ẹ̀kìlì náà pè é wèrè àwọn yàn àbà abẹ ọgụ 10 million. Then àwọn àmà náà pọ̀nyà dọ̀sìn nyányí point something billion. Ọ̀rẹ́dà nwẹ̀. Then wẹ́rẹ̀ kọ̀ ọ́ yìí náà. ọ̀nà ìní na nwẹ̀ dọ́là àdọ́ look wọ́n rí na náà wáyé na na nù anyị lódù òde dẹ̀ ní nwúni dá sísá nwúni náà nù na-azụsa náà àbùsẹ̀ ní páàpù dẹ̀ nọ na rectify ẹ̀ nwúni ẹ̀ máa lóò zàwọ̀ àyẹ̀sẹ̀ mẹ́ka máa ní little spark yíyó yíyó yíyó kẹ́ náà rìn ẹ̀rín lẹ́nu ní ibẹ̀ bá ẹni ẹ̀kọ́ máa ń ṣe ìrọ̀ náà àwọn ẹ̀mọ́ akọ́ kẹ̀hẹ́ ọ̀nà ni then how do you feel how do you become ọ̀nà ni ẹ̀ wọ́n yàn ọ̀yà ni. wẹ́ẹ̀kì yẹyẹ ẹ̀ ń lè di èpò yìí náà ẹ̀ náà ìka ẹ̀ ìpínlẹ̀ èyí wúlò iná ìdó yìí náà ẹ̀ ní ha omi sí abẹ́ àwọn. wọ́n máa ní zawa títẹ́ dáàni wọn wá mẹ́rin nọ̀ lánìí dàtí dáa kó àtàyìn gbà dọ̀ọ̀bì ẹ̀hìn. wà sọ́yìn because ó fúlẹ̀ orí orí ìgbà òrùsọ yìí náà rẹ̀ ó wà sáyìn àtọ́dọ̀ ìwọ̀n náà sí. ẹ̀yìn múlẹ̀ náà yìí náà ọ̀rí àndọ́rí ẹ̀rì náà akọ̀rọ̀ náà ọ̀rọ̀ ká ọ̀rọ̀ castrate one ideologically symbolically or castrate wọn dọ́ọ̀lọ́ sí èdè sáà ẹ̀kẹ́ náà máa nà rí àárín àbẹ́kẹ́ nú àtọ́ àjẹ́ni. ọ̀nẹ́sì ní nàárín ẹ̀wà aṣọ ẹ̀sìn ẹ̀wẹ́rẹ́ ẹ̀yẹ ya ahụ nà yàá hùnyá nì bẹ́ẹ̀ àrísàn ọbásanjọ́ wọ̀ láyà bí skul ka o tuta omi skul lọ́hà ẹ̀sì kéde ọ kí skul ọ̀nà àkùdé kí skul tù tòró ọ̀jísà fún nọ́ọ̀mì. they enjoying inú mẹ́rin ọbásanjọ́ rẹ̀ na tuta ìjànì náà ẹni na náà kúwe. wẹ́nyà ni dọ́wọ́ sílò yàn wá sílò yàn wà kọ́ wà dọ́wọ́ pay school fees dàkọ́ dàkọ́ ọ̀yà ló ka just five hundred thousand ló ka o right and one million di ìjọba iṣẹ́ ọ̀hún ẹ̀nẹ́bí ìjọba ẹ̀mìrẹ̀ o. abẹ́ àbọ̀ isi dúdú iṣẹ́ ẹ̀mìrẹ̀ wọ́n ẹ̀sì sùtàn. ilé hàn náà wọ́n náà mà nàbújá wàhùrù mi ìtàmọ́ ọ̀nà sọ́kòrò. the compound doesn't have banya boku ranon the motor na in compound and all less than 20 abana nya na less than 5 million koyin konya uya na ese na nwa ze debe motor na anwa na do to ijo emre o eke ha ya afi do to na se meke kuma ihe akun motor na partner ta no nu motor je wonon do to ta no sunanu non donc ijo wo kenan ta no na jaya ko da ka na auction nan da na e ke hano do re lio di jo re mu to wa bula sa ene bele ke ne do re ni hakimiya de mu da ko yo do ya to do ka ani ni ka jon aga manager mani ne de muri ya ne e bi re muri yo en ka to no dai oye kama ka aka ẹni bá dẹ̀nà bá ní secularism ló mú yẹ bá ní socialism ọ̀rẹ́ capitalism dika eh, socialism dọ́ni yá dẹ́nyàrá nù àdẹ́nyàrá dọ́ra ẹ̀ china dọ́ni sọ́rí communism ko ẹ̀hìn dika capitalism dọ́ni ọ̀rẹ́ mọ́rẹ́ mọ́sí kọ́ ó jẹ́ ọ̀nà ọ̀nà sọ́rí democracy ana wahala ni hina najini everything everything today is our government come agowe di capitalism oyin reign oye listen agowe capitalism oyin reign because ọmọ rẹ ẹnna ẹwọn ọdẹ ẹsẹ wọn kọ. dọ́ọ̀lù akọ́nà yín bọ́ǹbù lákọ̀nà rí cold one kọ́nà yín atomic bomb bọ́dá ìkè ni ìsọ́nà àkọ́ yín lọ́sẹ̀ yánà ká ètò èdè òtútù rọ̀ kàbẹ́ hàn are capable of wiping the human race. capital yàtí bò lè kìsẹ́ ní báà máa ń ṣe discover nìkan a ní sí kò ní àná ìka ó tún fi àgókò mọ́ ẹ̀rọ dẹ́dọ́ fi nìṣẹ́ ní ẹ̀rọ dá exist ọ̀nà sọ́ọ̀rì ọ̀nà islam. lẹ́kọ̀ọ́ ké socialism mọ́ ọ̀nà wọ̀ islam ẹ̀ why not ẹnì kù islam wọ bẹ́ẹ̀ hàn lákọ̀ọ́ socialism ẹ̀yìn dẹ́ni islam bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́ ẹ̀. Ah, President Anonymous jimmy carter abẹ́rọ jimmy carter yìí ló dé yìnyín rẹ̀ kọ́ afghanistan lọ́nyà ní supply weapon ní afghanistan tẹ̀lé yẹ̀dá afghanistan ni ẹ̀ máa do an russian like an russian ni ẹni èyí lè dé nukú ẹ̀ tó afghanistan dẹ́ halak russia dẹ́ kàkí russia ussr mu nù ussr ọ̀ ìhòrò dẹ́ gàyìn tó tajikistan turkmenistan uzbekistan tataristan afẹ́tánù sáànù náà wò. Dátí wá hìn. Lẹ́ka hẹ́n ọ̀yádìrí. Ìsìlẹ̀ mọ́ náà sọ̀pọ̀tà ìyá àmà ní àti ìsìlẹ̀ àwọn olórí ìdí nìsẹ́yìn. Léèkúwé kí ìsìlẹ̀ àwọn náà. David Samuel Hortenson, àbẹ́ àwọn. He's a professor of strategic, uh, strategic studies in Harvard University. Professor David Samuel Huntington, Professor of Strategic Studies in Harvard University. Okay, any capitalist ẹni lè discover ka the Muslims in. ẹ̀rìn ni màá nà sọ́yà rẹ̀ ni ìsìláàmù ni wọ́n ta sọ́yà rẹ̀ ni tí wọ́n ní ìkẹlẹ̀ fáìtì ìsìláàmù náà nọ́ọ̀tà kẹ́hìn sísọ kẹ́hìn mùsùlùmí ẹ̀ mùsùlùmí àwọn ọ̀nyọ́ kata ẹ̀ àwọn ẹni ẹ̀rọ kata ni sẹ́yìn sẹ́mu náà ìka owó ọ̀yà afẹ́ ihe bọ́ǹbù ẹ̀nà náà ìkẹ́ náà ihe ní bọ́ǹbù ìsìláàmù náà wọ́n ni yẹn náà fáìtì sọ́nù wẹ́ẹ́ rí that is Islam fún Do ló wáyé energy can never be created nor destroyed dọ̀ wọ́n yẹn. ọ̀ èkó those religion ideological dey fin each other. socially bẹ́ẹ̀ kún mẹ́ni kọjá is kọ̀nyẹ́ náà ọ̀nọ́nọ́rú a mix of anyhow and what was human. kuma about and

hatta mallakin to sallallahu alaihi wasallam ya wa amerika kan mallakin to ina na ni jahi darul hadith darul hadith ena ba den me ku hadith e ki ni hadith na ọ̀nà ọ̀làjẹ̀ kọ́ it shall be known by all understood by little àbọ̀ ọ̀lọ́ bá ẹ̀kẹ́rẹ́ ẹ̀ náà ẹ̀ ọ́ òdúrà dé àmọ́ ẹ̀ náà máa understand ẹ̀ understand àmì ká ọ̀ka ọ̀hún understand. everywhere ele oni awo yon music do ku gwete kenen abozi tulozi alun jono ntira ani ko inan ada wano nyiko awo dakanye awo balak is it coincidental i wish you all those days ẹlẹ́yìn bùtù <laughs> àwọn rẹ̀ àdàbà ẹ̀ ẹ̀ wọ́n yìí ókè ókè design wà mẹ́tìrì sáńtì dọ́bọ̀ rán tẹ́tọ́ ìnà yìí kọ́ yìí ni because ọ̀nà kwata olùwé kejì ètè kọ́ ẹ̀yìn ìjà ọ̀họ́rẹ́ ti tẹ̀ dàzẹ̀ èsì o ó tún kàrìjẹ́ náà òun ni ìhìn àwọn èsì ó tún kọ̀dùn màlẹ́kà òun ni ìhìn àwọn èsì. àbọ̀lẹ̀ dị. ọ̀nà mẹ́ni ìjẹ́nà gẹ́ ní beijing conference that's the conference me oyi so sọ islam lọ́sùn jẹ́ka uwe ọ̀nàmà ní lọ́wọ́n tó kọ́ ọ̀sọ́ka uwe ọ̀nàmà ní mọ̀ kúrò mọ́rí yìí ndẹ́ mọ̀ kúrò mọ́rí ẹ̀ lè kéde lẹ́mẹ́ni lọ́sùn ọ̀dọ́ nàá bá hàn lọ́sùn jẹ́ka kúrò sí wa kó you have just done nothing mr chairman. lọ́kàlẹ́ ìwé náà yàkùn nínú printing press láàrin àmù quran kó àbánu ọ̀rẹ́ ọ̀rọ̀ bá ṣàkà àbí printing press àti àkùn kó pọ̀ bíi ìjọ́nù quran. ọkà wàá sọ̀mọ̀ ti sẹ́yìn náà one week àní màá ṣe ṣàdáwọ̀ ẹ̀mí bẹ́ẹ̀ kó ọ̀hún rẹ̀ rẹ̀ bàbá ìdáwọ̀. náà mẹ́ èjì quran àmà ní ìrè bíi ìdáná máa lónìí wọn dọ́kà ilé àṣẹ ọ̀húnrẹ́ náà dọ́sì ojanin dr berlin any berlin conference lóṣù yanin dr berlin ọ̀dọ́ ọ̀dọ́ àwọn lóṣù yanin náà wọ́n yẹn nínú ẹ̀ka very very beautiful lọ́yẹ̀ kó àbílẹ̀ wọn náà ní beautiful faces nǹkan yìí beautiful faces dọ́tírẹ̀ sẹ́ẹ̀ ní gorgeously ọ̀yẹ̀ kó.

and spotless or you go stainless or you go stainless leg don don eh, don dress and go the doctor balance doctor wear it akukaka ẹran eh, succeed in what trivia iju akari ẹnu trivia sọmi lè wéyè ẹsẹ ẹhùn náà ẹran succeed in lè ibùdó akọ ibùdó òkú ẹran succeed in every kind of time ẹ̀ka wa òkú mi ní eléré then the store ilé ni weekend ní tu. imam molesi only dr berlin sáré donald doka how are you good morning dade ń wọn. mẹ́kì á ní mèrè ìwé ìyẹn ẹ̀rì ẹ̀rì ẹ̀kọ́ ẹ̀rì àwẹ̀ because akọ̀ ìdọ̀nyẹ̀ náà wọ ìtúwọ̀d tí bí ẹ̀yì wọ́n akọ̀ you náà wọ ìwà ìtẹ́rọ̀rì fọ́ ẹ̀ àwọn ọ̀nyẹ̀ náà sẹ́mẹ̀ fẹ́ náà ní dọ́lù wọn náà na mẹ́ẹ̀ fẹ́ ewere oke anyị seme na ntụ omori ere ka anyị seme agwụ ka omori ọka ka anyị seme ntụ omori ka ọ na-asị wee m na-eji tụọ eneji tụhọ na awọ oti oje otu ko àwọn náà tí ó dàmọ́ nìkan yóò yóò rẹ̀ fún wọ́n ayé ọmọ àjọ̀dá ní kó ọkà is better than ká ọ̀nyẹ́ na ewu sí àdá ọ̀wọ́. àrùkútù àkó sẹ́wọ́n kányọ̀ yíyù chairman báyìí lọ́kẹ̀ ẹ̀ ẹ̀yìn yìí kò dìde náà àyàn àrùkọ́ àná jìbò kù lọ́nyẹ̀ nẹ́ yà kà hàn lẹ́yìn mọ́tò àrẹ ara ọ̀dọ́ ndè dọ́tí lẹ́sùn náà bàyà ẹlẹ́rẹ́ mú ní wánì. ọkùnrin ìdè ahùn náà rà fẹ́ẹ́ ìdè tó ẹ̀sẹ̀ wọn náà kú then say islam eh? then economically dem and say soko mo ni how islam ko islamiya islamiya poverty follow us we give you money no follow us eh That poverty choose one because he turn off it but shaitan yaidukum al-faqr abawo wa yamurukum they threaten we are idukum al-faqr they are just they threaten now they enjoy everywhere anakuku di wa nufo ga ni ezi kafe ari emere ọnụ ọnụ now ẹdẹ na tọ comfort kọlọsọ ari ẹdẹ na tọ joseph kọlọsọ ari da ike muhammad dọ ẹdẹ ha na muhammad da akọsala. ai da ka to then da ka ba then abi a plan ndo e ndo na da ke ho ga gore as simple as that ijezi under the under of kaka anything abujan sita asen and asen malam ijesu ka ekeekomoriini ọbasanjọ ọgbanye ọbahadọha na dakaranye efcc icpc enewogan ribadu sorry okwomori n'ụlọ ribadu enyisa ebe ijesu ka faịtị ezinakena e, mshari haikano enero ahmed anikamenyi ahmed mekalizon n'ezikọ na ọma e, ịzafara e, sorry ahmed sorry yerima na ndazi ahmed bakaribini dọ́nà sorry. sọ́rẹ̀ dọ́nà àkọ́ àhọ́ ìkàdán as simple as that ìjẹ́ ìsìnkọ́ tó bá jẹ́ ní problem lẹ́wọ̀n kàkà ṣẹ̀rí ọ̀nà ni barbaric is useless ọbásanjọ́ ọwá kan ẹ̀nàtò emmanuel atiku eye eh. emmanuel náà nìyẹn ọ̀nà ẹ̀yà wọ̀nà bẹ́ẹ̀ wọ̀ abubakar atiku wọ́n ti nàìjíríà ẹ̀rọ ní ọ̀nà nyanẹ́ka tọ́bọ́sanjọ́ wọn tọ́ nyanẹ́ka atiku ẹ̀rọ tó dọ́kà á nù atiku ka anyị ọ na-akụ ka anyị naijiria amerịka ọ na-aka anyị awudo nọ n'aka anyị nkogi sị onwe nini bọm shel ihe ọnụ ka adọ na ọkụ aka ya n'ebile anyị abịa abịa n'ikogi sị anyị yobe anyị ee part of the north so jerry ọ concern ee kogi ọ nọ toward the eight yoruba state dana sani kẹbi north central oye oko dẹ ìbàrẹ dẹ ìwọtọ ní ìbàrẹ ọyárazi of nigeria bí ẹ̀razi iná kaná ní ìwà àti dọ́rẹ̀ anábà àmìjọba bí rẹ́rìjẹ a ní ìwọ mẹ́rẹ́lá bí rẹ́rìjẹ tọ́lá ní ìwọ kẹyọ abẹ́ ní múnáfìkì <laughs> little to the left, little to the right. Desta uma sussada, deixa me chuco mãe. So daí cá, eu não estou morrendo com mal, né? Daí cá, é conhecer o como ele é, é moda nele, é hanekele. dẹ̀ bua, dẹ̀ plant, dẹ̀ sẹ́kẹ̀ ha ní. iyi maiduguri oh ayi musulmi mo yẹn de ìjọba ni dẹ́tù twenty million ìjẹ́ nani yà á hẹ̀ ká anyi fi àmì mọ̀lá fi ẹ̀mẹ́ ti gbẹ̀yà rẹ̀ then I organize process na organize who is who in maiduguri who is who eh not in maiduguri in unimate who is who in unimate university of maiduguri who is who. that variety of things eh anyị nwa na-achọ nye n'ebe je dọrọ nyana ka onye nọ nọ ọnọnyi nụza ka wee enyi ụka ewanye nko sọ ewu onye sky wa akwụkwọ akọ n'ọya wa adọ dọkụ 500,000 zaka ho maazị 1 million eri aka dị shọrọ eze like say akwapụ ha dị n'ime kene abeni muhammed ọ̀sọ̀rí ẹ̀mí abẹ́mẹ̀rẹ́ ẹ̀yìn sẹ́mi kò rí wọn ní malafi àmọ́ ẹ̀kọ́ ìdúmọ̀ dẹ́sí mọ́tò méjì rà bẹ́ẹ̀ ààrẹ dàìka ọ̀kọ́ ìmọ̀rí hàn àkùsàlà ẹ̀yìn láì tó ìwọ́n ká jẹ́mi ká sáǹkà dédé ààrẹ. ẹjẹ hàn náà wọn náà lẹ́hàn ìkúrẹ́ ìkúrẹ́ in slavery ààrẹ we are already slaves ẹ̀ mú Muryar Ramala. Why they give back to all these things? Hakimiyya. Hakimiyya. Every year take hold of it? Every year take hold of it? Uluhiya we need shape. Rububiya we need shape. Abban we need shape. Hey, take hold of it, Afghanistan waye ko dara ni hakimia hakimia islamia then problem why the problem yeah? among ena wule o tanya ni hakimia talika hii nani sasa hinan hii hinan whatever hinan ana Medureke Muhammad Kutubu Hassan one has to take hold of Hakimiyya is you first of all stand with what? Tashihul Aqidah àbọ̀ lọ́bẹ̀ lọ́yìn akéde akéde bóòlù but ẹni tí mo rí àfẹ́ mi lọ́láhùn tó alátọ́yé lẹ́yìn fọlọ́ lẹ́tọ́ yìí dá. I wanna get hold of Hakimiyya ẹ̀gbọ́n dúró ká sáfì get hold of Hakimiyya ká I buy already this is this train this is copper and tata tata tata now no job do is there o ozo no so muri as na won the man how about it very simple ihe anya don range superior weapon don ready tata tata bare ko mu ro den e loko abe abo as simple as that ẹ̀rẹ́ mi ti hàkì níyà ere how ọ̀ntúnwìn ní dánwòrè ǹgọ́ ọ̀ntúnwìn dọ́kọ̀ nọ sọ́fà for how many years kuma all many things has been whatever even ọmọ ẹ̀kọ́sí wọ́ọ̀ ọmọ ẹ̀kọ́sí wọ́ọ̀ ọ̀hún islamic state madina ó o fẹ́ hakimi ló tó mú ní ìṣe ọ̀dá ẹ̀ka ọ̀gbìnẹ̀ta three different governments yahudi ra méjì nìyí. lọ́wọ́ àmọ̀ ẹ̀ka onáwó yẹn lákòó dé nasara ráàmù yóò yẹn mo ṣe ìdíkà nìyẹn náà ráàmù bẹ́ẹ̀ rẹ́rẹ́ mi yé lọ́ọ̀rọ̀ àmọ̀ ẹ̀ka mi sọ́dọ̀ ń jì sọ́ bọ́tà wọ́n ní bí ọ̀bẹ lákè ní ìyẹn òní nasara ni tó fẹ́ yahudi dẹ́wọ̀dẹ́ ọ̀nà bí àwọn ní nàbẹ̀jì lọ́wọ́ abẹ́ni wọ́n ní bí ọ̀bẹ lákè ní ìyẹn jinete hituo do akoni oni yobe dake mi ne komo ni de ne jinete ni tuo de ja awon no na se do na oka enyo na nyu dina eh enyo na nyu dina den ama dare ka to benke ihoni yobe do kona ba attack mi dina on water either we can never annex and it become part of their state whatever i've been never over there protest because ọjọ́ tó mọ̀rí ìlú dínà ní aka ní na yẹ lọ́rì àgbà onínú ẹ̀rẹ́ tó àbàjẹ́ gbọ́n bẹ́ẹ̀ kàn áka ẹni òṣèré ẹ̀sẹ̀ ẹ̀nẹ́wọ̀n náà kà ẹ̀rẹ́ lọ́ọ̀dá ẹ̀kẹ́ ìjọ ọ̀nà dọ̀ọ̀ka ẹ̀wọ̀n yẹn otu oyo dámàánì mẹ́rin àti pọ́ǹtì tí àmì ọ̀nà tó mi wọ́n ọ̀rẹ́ rẹ̀ fún wọn náà ẹ̀kọ́ ẹ̀kẹ́ ẹ̀yìn kata àmọ́ mo sì jẹ́ rẹ̀ ọ̀nà ìfẹ́ ẹ̀wà jẹ́ ọ̀nà rẹ̀ máa dán ọ̀nà dá àwọn ọ̀nà dẹ́ ẹ̀bá dẹ́ ẹ̀bá dùn ọ̀nà ẹ̀yìn kata ọ̀tọ̀ wa ọ̀já náà dọ̀ dọ́kùn yìí jà dọ́kọ̀ yà dẹ́nà káyẹ́ ní kábàá. abuja alisasa dɔk ɔni kayi ɔnɔ jɛni mutu mu ika ɔmu iwa mutu ɛmi ebi na ɔdi ɔdi ɛbi ati islam polo de amu kɔmi ɛni sɛ ibu ayi ama ɔkayi ɔnɔ ɔnɔ mutu mu ika sɛnɛ aka ɔka abuja alisɔkwa dɔka uwa mi nana na ŋuna di ni ɔ muhammad dɔk ɔnɔ ŋuna di na ɔnɔ ama onika ka ɔnɔ mutu mu ika ɔmu omjua uko nayo sizonto mulinyo kata so there are ways you go into this thing follow the islam okay? it abawa yehura kan uh him yusuf abdullah uh, yusuf islam yusuf uh, ali ko one of his commentaries okay in the quran commentary of Quran I mean this is Ali okay come will not fight with what with principle and not with what passion don't fight with money you fight with principle don't know so many tests that you fight ani hakimiyya mai frustrate ta bar hakan hukuma hukumar yana wuri do mani ya to do jene do kusala dami do ya to do ya kwa ge ni beka islam mani yon kata do bari govono wa ko nyon kata beda e kono ka ka so ya ron do ha dan do ha dan o ya si islam ma ti foro mere ha ni bre foro mi ka o mo nya kene yo dinu na ire sa ni bre ni ya da kai de ta kufuru wa na onuma ne ina nani na se ra ngo da ya ze ni da ni be ra ngwa ha e ma ko ya e ma ko ere ene dirihu obasanjo we tin le to sanen wa keni ene mo ihe ebe hu obasanjo ni wa e ko but ene le ni na okoro no muri ame enri kwesịrị aka na amụ anyị sinetọ sa arụkọ dịrị ihu anyị miki sinetọ imeji buru agwa ero ka meji nche ndị imeji buru mana azụzụ ọnụ onye ma lese ma lese na ụzọ pụtasị ha bizi sinetọ ọnụ dọnye ka henyi sinetọ na amụ ị na-awe ọ na mtafsiri ọnụ ọtọ mana atụ da amị dọla ahụ turukwu alụ ama tafsiri na na mẹ́wàá ká kutu kọ́ mi wọ́n ẹ̀. àbúrí hẹ́n náírà kókó rà ní náwó ẹ̀. òkúrò ẹ̀hí àkọ́bẹ̀dá o ráìsì òkúrò nyà ẹ̀dá òkúrò nyà àpapọ̀ òkúrò nyà jọrọ òkúrò nyà david na òkú dáa wọ́n kúrò sẹ́kọ̀ okpuru òkúrò then each house that sọlá sí ẹ̀kẹ́ hẹ́n almost fifty thousand each compound like this da wome anya na mani mekoro no da ama abe ya koro na mani yake abe den ede ya koro na wonye ke wai kitine atine tor mu wai kene di ma how kene di bi mu e no mo ye be mu kas en en to mo ri ba sha ni me ha awru me me ko esen ne mana su ebe na ile ti hu na do tu ngba do hu na na be awon ndo da ba do da ye kuru nun do nya be ke sai ni san yang me le ai beta na sai an ni ni mana e ku sala ni ne wu ja no ni na na so ma ne iri na na so nya be nfa o me do ha ku ka ni politics do ba We understand. But avene. Where do malaji we yoga? Ata wezi kare mabane do malaji wa hewa me nyenye le tuoyi. Muno nyake no eh alaka ni twe korona. Nende ya korona ka asira zimani na pulu. Sira jona. Sasa ebrizo wa manaro kwa sanya yonete. Mm. ẹkùrọ nọ eya ara ni case more than three times dọ́là yẹn ten dọ́là ọ̀rọ̀ ayé at least ọ̀dọ̀ dà kùdú mu ara ti náà ọ̀dọ̀ dà kùdú kéétì náà at least èkó mórí ọ̀rọ̀ ayé dàda dan bọ̀bọ̀n rẹ̀ kẹ́ni àhìdẹ́ ẹ̀ sí di dan ara ni bọ̀bọ̀n ẹ̀kẹ́ hẹ́n náà anyị si abin da ke libin zai ta yi yana abin mai dan kona 500,000 libin ke na 2 million ke don nisa don rí ẹkẹ ya jin don rẹ́rì ẹwọ́rọ̀ wọ ezi àti ẹ̀rọ náà don rẹ́rì ẹwọ́rẹ̀ ní bẹ́ẹ̀ nkata that is what it means. ani ehukuma nani akoko mebore ani kaye ọzọ okwu renu ka whatever ite takes ẹrẹ ọrẹ ọrẹ ka bọba ụjọ n'oke udo ọrẹ omori ha ẹnyẹ zọ gẹrẹ ndị ní skul ọrẹ bẹ ọrẹ nye nwụ zọ dẹ ọrẹ get it wrong by the professor wee <laughs>

do ana accountant do ba do ada me do nyai ka na ga won eh eh awala se sa ore ke auto ai kan now do ri do singapore eh